الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين gbogbo wa bá a ti wà nínú àwẹ̀ yìí la máa kíra wa pé ẹ kú ń gbẹ o ẹ kú sí ọrẹ o èyí tí ń fi hàn wá pé ní aláwẹ̀ òǹgbẹ́ǹgbẹ́ ebi ń pa nítorí tọ́lọ́hún àmọ́ ìjẹ́ ń tọ́lọ́hún fẹ́ gbà lára ààwẹ̀ mi pẹ̀lú rẹ ni kébi ọ̀sà panú ká sì máa mọ̀ kò bẹ́ẹ̀ o òun là nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam ṣe kìlọ̀ fún wa pé man lam yada qawla zur wal amala bihi wal jahal falaysa lillahi haja an yada ta'amahu wa sharabahu ànábi lẹni tí ó bá lè fọ̀rọ̀ kọ̀rọ̀ ìrìnkúrìn ìwàkuwà nínú àwẹ̀ tí ò lè pa á tì nítorí àwẹ̀ olúwa ò nídìí kó má jẹun kó má mumi o torí báyẹn dákun àwẹ̀ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ kọ̀rọ̀ ìrìnkúrìn ìwọ̀kuwọ̀ ìwòkuwò lọ́wọ́ aláwẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sí ń rọrùn bẹ́ẹ̀ fẹ́mi àtiwọ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.